nígboro nígbà tó ń bẹ̀ ká. just let us also look your bag now. Ẹ ti lọ. Àwa ti fẹ́ máa lọ nìyẹn. Ẹ ẹ wo, ó ní ibi kan tó fẹ́ sáré dé. Ọ̀rẹ́ mi kan ló ní kí wá rohùn. Wọ́n á wò pé bí mo ṣe lọ síbẹ̀, Ọlọ́run lè ṣe kí kinní kan ṣáyọ láti bẹ̀ ọlọ́run á jẹ́ kó yọ torí kò sí àǹfààní fún ọkọ tí ò bá lè tọ́jú ìyàwó àtọmọ ẹ̀ o bóyá tẹ́yìn náà bá máa fi lọ tẹ́ bá máa fi dé àwa náà àti dé sílé. ẹ mo rò bí àmì rí five hundred naira lọ́wọ́ kì í fi ọ̀kadà bọ̀ máa fi dé ọ̀dọ̀ rẹ̀ mi á bíi two fifty àti sì ń tiẹ̀ ṣe dé bẹ́ẹ̀ náà. Ah, ah, ah. kí ló dé tó ń ṣe báyìí bàbá Kúnlé five hundred naira kí ló dé ìjẹta oníye tó gbà lọ́wọ́ mi àná ó ní ètò ìgbàlọ́wọ́ mi kí tí mo bá fún ọdún náírà wá kí ló dé ẹlẹ́kìn jẹ gbáre ni. jọ nítorí Ọlọ́run má dà mí dúró mo ń mú ọmọ mi lọ sí skul kó mọ bó ṣe máa lọ sọ́ọ̀nù o. fáwọn nígbà wọn fún ọ̀kadà náà ni. five hundred naira kí mo yọ má lè fún mi kó má lè fún mi ó ṣàṣìṣe ó ní business á dẹ̀ báwo ṣe máa wà lọ́wọ́ àìtọ́ lọ́dọ̀ ọlọ́run àlàáfíà ló wà bọ̀ ọ̀rẹ́ ọ̀rọ̀ kejì yẹn ó ń bọ́dà mi gan because I don't understand ọ̀rọ̀ aláìn náà ni dádì dádì náà ló ń pè é ó sùn mí mi mọ̀ ṣé mi mọ̀ nǹkan tí màá ṣe náà ni mi mọ̀. ṣe pé kí n lọ rí àáfàá mi ṣíṣọ́ pé solution nìyẹn ṣá. mi mi èrò bẹ́ẹ̀ mo ń. okay bó mo ti gbọ́ bóyá màá but mi anyway ó ń sùn mí ó tó ń Also me. mí okay alright dear alright okay my regards eh bá mi kí àwọn family now. later. àárọ̀ ni mi tẹ lọ. ó ah, wà ṣe ṣùgbọ́n ó lè wà yìí nípa mi ṣe oúnjẹ tó jẹ yìí. mo mọ̀ pé tó bá máa fi dé tẹ̀mí sì máa máa pa ẹ́ oúnjẹ ló wà mẹ́rin. Ah! ìgbé náà ti mọ̀ pé tó bá máa fi dé ibi tí máa máa pa ẹ́. àyè ah, ẹ̀ máa ń bọ̀ seriously seriously tó bá dé. kò tún jẹ ọ̀rọ̀ mi. oúnjẹ wà ń bẹ òòlù mi oúnjẹ wa oúnjẹ wà náà. sọ oúnjẹ gbèsè. oúnjẹ wà ń bẹ̀sẹ̀ wo. sọ oúnjẹ ń bẹ̀sẹ̀. Hmm. mo rò fẹ́ síbi. Ah, àbí kí ni kò sóò mú mi gan-an nígbà yẹn. sórí yẹn sọ fún fún ẹ ó lójú tì ìgbà tó ń pín tì jù báyìí ó dúró bá dúró ẹ. ó wọlé sí i ó lóun fẹ́ jẹun jọ nígbà tó ń jáde èrò ló fi sílẹ̀ o so tí màá fowó oúnjẹ sílẹ̀ sílẹ̀ sí nítorí condition tó wà sẹ́ mi ò ní jẹun lè mi. tó o bá fowó oúnjẹ lẹ̀ wò lè jẹun àbí ṣé ẹ̀tọ́ obìnrin ni láti máa fowó oúnjẹ lẹ̀ sílẹ̀. àbọ̀kù dára yìí ìgbà tí mò ń ṣiṣẹ́ tó wà lọ́wọ́ dáadáa tí mo fi ibi pa ẹ̀rìn àti mo fowó jẹ ń yà ni tí mi ń provide oúnjẹ fún gbogbo ilé ní àtọ̀wọ́. o ti gbọ́ nǹkan tó sọ o ní ìgbà tí èmi ń ṣe ìgbà tó ń ṣe nìyẹn o jọ ṣé ìgbà tó ń ṣe yẹn mi ò kí ń fún ẹ lóúnjẹ tó bá fowó oúnjẹ lẹ̀ ní màá ṣe oúnjẹ ìwọ o béèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ ni béèrè lọ́wọ́ àwọn tẹjọ́ ń kóra yín kiri tẹjọ́ ń kóra yín kiri bí ẹran rago tí wọn lè help ẹ tí wọn lè assist ẹ bó ṣe ń lọ náà ló ṣe ń bọ̀ bó ṣe lọ ló ṣe bọ̀ béèrè lọ́wọ́ wọn bó ṣe ń tolé wọn béèrè lọ́wọ́ wọn ṣé wọn kì í fún ìyàwó wọn lówó oúnjẹ ńlé bí wọ́n ṣe ìyàwó wọn ló ń bẹ́ wọn béèrè lọ́wọ́ wọn ó wá ní oúnjẹ kọ́ o like food. ṣùgbọ́n kò dáa dáa ló fẹ́ bíbí ṣe ń pa mi tó. Hmm. Hmm. ọ̀rẹ́ ẹ̀ ó yẹ ìdùn ó wọ́n ń wakú èèyàn bá fẹ́ gbájú oúnjẹ kó ní ìrẹsì lóyún àtàyìn tó má fẹ́ wà fún ẹ̀wà òkú rẹ́kọ̀dù dára lọ́kùn afárun tó hàn kó wá ń jẹ àtàwọn oúnjẹ wọn gbìyànjú ó ní pọ̀ mọ́ ó máa ń wà òkè náà. bàjẹ́ bó ṣe wọ̀ ó pé sórí inú mi máa ń dùn nítorí pé mo mọ̀ pé kọ́sítọ́mà gidi nìyẹn kọ́sítọ́mà dáadáa ni tó bá pè mí báyìí ẹ mo mọ̀ pé gbẹ̀mú máa jáde bẹ́ẹ̀ ni gbẹ̀mú aṣáájú. ẹ wo sista ọjà tẹ̀yin náà ń tà dáa ṣe rí tí èèyàn bá ra ọjà tó bá wà òkè orí máa yáyàn láti sanwó kò ṣe pé kéèyàn rajà kọjá máa wà òkè. sista ẹ jọ̀ọ́ ó ní ìkan tí mo rí ní ọrùn ọ̀rẹ́ mi àmọ́ mi ò fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ ó rí kọlọkọlọ báyìí ó dàbí ejò bí ìgbà tí wọ́n lọ pọ̀ báyìí. mo ti gẹ́ ẹ tiẹ̀ wọ́n ṣẹ̀ ṣe ni o wọ́n ṣẹ̀ ṣe báyìí ni sori gold yóò ti wà láyé àtijọ́ ọmọ onífun ẹran àtijọ́ yẹn tó dàbí pé kọ́ ṣe káwọn yálùẹ̀sà kọ́ ṣe irun kọ́ lọ kọ́ lọ kọ́ lọ ah, báyìí ó wá ṣe pinpin ó wá lọ sọ́nà méjì báyìí kíní kan wá wà láàrin o fẹ́ dàbí ilẹ̀kẹ̀ báyìí kò ń ṣe ilẹ̀kẹ̀ gold ni ilẹ̀kẹ̀ yẹn o. gold ni ẹ ṣe ti sà ẹwù ẹ máa ní láti bá mi gẹ̀ tẹ̀ ẹ wò ó ṣe wá rí nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé ẹ jọ nítorí ọlọ́run o. ṣé ní gbogbo gold tí mò ń rà lọ́wọ́ yìí mi ì fẹ́ kí ọkọ mi mọ̀ o ẹ̀yin náà ti mọ̀rọ̀ àwọn ọkùnrin o ẹ ti mọ̀ wípé tí wọ́n bá mọ̀ pé ara gold ara gbá ara wò wọn ò ní kò náwó lọ́wọ́ ìwọ̀nba tó dẹ̀ wà lọ́wọ́ tèmi èmi ò rẹ́dì láti fi sílẹ̀ ṣé bí mo ṣe rọra gold mi tí mo rọra ra pamọ́ yẹn ah, ẹ jẹ́ nítorí ọlọ́run sista igida ẹyẹ fò ni màá fi ṣe. òfò ni èmi ló wá ń sọ̀rọ̀ ọkùnrin bẹ́ẹ̀ yẹn rọ́lẹ́ fòfó ń ṣẹ́ oní kò jẹ́ rí ibi tó ràn dé gan ajẹ́ jùbẹ̀ lé mi kí jẹ́ kọ́kọ́ ẹ̀ mọ́ ṣé ọ̀mọ̀ káwọn ni irọ́ lọ́dẹ̀ pa a máa ní láàrin báyà bá wọn àtúnjú wọn kí ló dé. ó ṣàjáwọ̀ yìí nìkan ṣáàní ṣáàní kí ló dé. tọ́mọ́ni wọ́n ra Lamborghini wọ́n ra eh, spirit wọ́n ra gbogbo ẹ̀ wọ́n ra bùtáṣì eh. ẹ bá ra góòdì kékeré kan báyìí wàhálà wá dé. lóòdì yìí kẹ́dẹ̀ rèé ń jẹ́ táwọn náà bá ra pa ẹ eh, ìyàwó mi ò lè bá mi yá kínní. àsọ̀rẹ́gbẹ́ kan àtà lọ ya lọ́dọ̀ yàrá sí ní irọ́ ni. irọ́ ni wàhálà ni kọ́ wa o ẹ ti já sí. ọjà lọ fún àwọn ọmọ kò sí wàhálà èmi ò ní lè sí ẹ̀wọ̀ bàbá mi wọlé mi ní <laughs> bí sí. bí ẹ̀ mo ṣe yá ní kẹ́ máa bọ̀ níta heart my honey my love only ṣe nọ́mà dádì wa olówó orí mi tó bá kú díẹ̀ káàtó nínú ilé mo ní wọn akorúkọ dà lé lórí mi. ọkọ mi màdá mo is sí lọ́wọ́. <laughs> business mo ṣe

Oh, thank you. Thank you, you're a darling. O ṣe ọkọ mi. O ṣe ṣùgbọ́n tí mo bá ń gbàdúrà ọkọ láyé yìí kó máa gbàdúrà dé orí ọkọ bíi tiẹ̀ ọkọ alálùbáríkà adúdúmáradọ́nù ẹlẹ́yinjú ẹgẹ́ àgùntàn ṣe ọ́ lè pè ní ìdíkọ́ ṣoṣo. Thank you, Kami. I love you, Johnny. Wish you Ọlọ́run wà dá ìgbà padà lẹ́mi tó yẹ pé mo níṣẹ́ gidi mo ń tọ́jú aya mo ń tọ́jú ọmọ mo ń rápọ̀nlé mo á dẹni tó ń yẹ̀yẹ̀ ah wá ti tọ́jú obìnrin díẹ̀ báyìí kó wá sáfẹ́rẹ́ díẹ̀ fún kó wá sínsìn wá jẹ́ pé náà ló wá tọ́jú mi ló wá sọ di kan mọ́ lọ. ọkùnrin tọ́jú obìnrin kó ná o fún fún ogún ọdún tí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin ogún ọjọ́ lásán tó jẹ́ pé obìnrin ló ń ṣe ẹ̀tẹ́ wa bẹ̀rẹ̀ akọ wa bẹ̀rẹ̀ ìgbéraga wa bẹ̀rẹ̀ olúwa ṣàánú mi kó dá ìgbà padà. bí mo ṣe sọ fún yín lórí fóònù hmm. bí ó tiẹ̀ ṣe máa ń pariwo dáàdìdáàdì látọjú omi ìyẹn ló máa ń ṣe mí bákan kò yé mi mọ́ àfà. gbogbo ètò tó ń kó sínú yẹn ó máa tún jẹ́ káyà mi já ní àfà mi ò mọ ibi tí mo tún lè sá lọ. aláwọ̀ àkọ́bá ìyá láti àkókò tẹ́tí bá mi sọ̀rọ̀ lórí fóònù lèmi náà ti ṣe ìsìnra lórí ọ̀rọ̀ yín wọ́n wá jẹ́ kí n rí wípé kí n ṣe ọ̀ǹtún ńlá kan fún yín ṣe rí ọ̀ǹtún yìí agbòjọ́ là ń pè é bá a bá rí ẹnikẹ́ni tí ó bá ń po orí tẹ̀yìn àbí kéjì ọmọ yín níbi wà láàyè tàláyè ibi ọ̀run máa ń padà sọ́dọ̀ níbi ni. inshallah lẹ́yìn tí ẹ bá ti lò ó gẹ́gẹ́ tí bí mo ṣe bá ṣe sọ fún yín ṣe rí àńlàlà ni o ọ̀dọ́mọdé yìí ó ń pariwo látọjú oorun ni o gbogbo àdópin wọn láàyè ìtàlá rẹ ìyàwó ọjọ́ òwúrẹ́ ẹ bẹ́ ṣe wò yìí àgbòjọ́ ni ẹ gbìyànjú láti mú mọ́ọ̀tún yìí ẹ ta sí oúnjẹ ọmọdé ẹ bu díẹ̀ sí lẹ́nu kó mú ẹ tó díẹ̀ sínú omi tó máa fi wẹ̀ kéyìn fúnra yín kẹ wá gbìyànjú láti máa lò nínú ẹ̀ ó parí. abayín lára òun wá ẹ ṣe ẹ ẹ tẹ wá dùn wá ẹ tẹ wá dùn wá. my heart my honey my love onítèmi o ó ṣe nọ́mà dádì ìgbà olówó rí mi tó bá kú díẹ̀ ká tó ní. ṣẹ́ráyé wọn lóde ṣẹ́ráyé wọn lóde obìnrin nìyẹn ṣebí for better for worse ní nígbà yẹn ṣebí for better for worse mo ti gbàgbé ẹ nígbà tó lára ó ra mọ́tò fún Hey, baby girl, how are you, my girl? If you are happy today. Are you happy today? Yes. Uh, mm, you don't look happy. You don't look happy to you. No, we are inú òkè ìrírí dùn because òun ṣe bí ló ti sọ pé òun fẹ́ celebrate birthday. Kí ló dé? ó lóun fẹ́ lọ three able children playing center ibi táwọn ọmọdé ti máa ń ṣe é tó máa ń gbé èmi ẹ̀. ó máa ń tẹnu máa ń tẹnu bó bẹ̀rẹ̀ náà ní three ebu three ebu three ebu. lójú ọ̀nà ìfẹ́ tó bá ti dé ẹ̀yìn mọ̀ pé wọ́n máa gbóhùn rẹ̀ <laughs> àtàwọn ọ̀rẹ́ ẹ̀. ẹ kò sí wàhálà kò sí wàhálà náà ọ̀rẹ́ mi láti lọ fẹ́rẹ̀ kò dín kó fẹ́ kó máa mú lọ kó máa mọ́ tuntun lọ ìgbà gáyé sọ My life time, yeah, they go to the sea. I tired.

sẹ́yìn. bẹ́ẹ̀ lẹ́bìrì pé eh, ó lè lo owó tí mo jẹ náà. Hmm, mo mọ̀. gbogbo ẹ jẹ́ seventy nine thousand seventy-nine thousand naira. ilé hundred thousand lọ́wọ́ mi báyìí. wọ́n wọ́n wọ́n bọ̀ seventy nine ni mo pè é kí ni kí n ṣe ìdókù ṣe. ìdókù tó ọ̀rọ̀ ẹ̀ ṣe. <sighs> nínú ẹ ṣe àdúpẹ́. ó dúró tó nílé òun gangan lọ̀rẹ́ onílé ṣùgbọ́n èyí tó kọ́ nílé jẹ́ tó di ìgbà ìpọ́njú tó sá lọ bá lọ sí ṣe holiday ní Ghana ẹ̀ á lè rí African things àpò. tó bá fẹ́ rí African things kò ní ìdìkò kúrò Naija mọ́ a lè lọ sí other states ní Naija wọ́n jẹ́ bọ́ ẹni fi pé kó lọ sí um, maybe Europe or America. Ah, ok UK wa ok na UK wa ok. hello papa choice kí ló lè tẹ̀lé ọmọ mi wálé ah, ẹ bá má ṣe bẹ́ẹ̀ o ẹ bá má ṣe bẹ́ẹ̀ rárá rárá ṣe bí dájú ẹ ti sọ pé òun balance yín tó bá ti dé next week ah, irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ bàtú ẹsẹ̀ ìbá má ṣe bẹ́ẹ̀ yẹn rárá. I prefer America. Mm. Mm -hmm. uh, Disneyland ní Florida máa láìsí bẹ̀rẹ̀ gan bí tó ti máa ń kọ́ bá wò tv ló máa lè. in fact tó bá débẹ̀ kò ní fẹ́ kúrò níbẹ̀ mọ́. dáàdi ẹ máa wá san tó bá di next week èmi kọ́ ni máa sanwó school fees ọmọ ọkọ ló lówó orí ilé ọkọ náà ló lẹ́tọ̀ọ́ láti san owó school fees ọmọ èmi ò lè san ọ́ mi ì lè san rárá rárá rárá mo ń mú gbọ́ padà wá bá yín ní school sí ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ lọ́mọ mi mọ́ o bàbá ẹ̀ ló máa san bàbá ẹ̀ ló lẹ́tọ̀ọ́ láti san òun ló gbọ́dọ̀ san èmi kẹ̀ ẹ mọ bọ̀ patriots ẹ fìyẹn lẹ̀ mo mú ọmọ mi bọ̀ padà school sí ẹ ẹ̀ dẹ̀ gbọ́dọ̀ lé wálé. I tell you. ah ọ̀gá àwọn ọdọ màá mi ṣẹ̀ṣà. àwọn gan-an kò ní yé má ju ọ̀rọ̀ ẹ lẹ́nu I'm sure. I'm a woman, my daddy, my daddy, my daddy was here. <laughs> you know. Well, uh, yeah. I'm about to leave for now. Okay. Спасибо. pẹ́ jù. ó ti fẹ́ jọ ọ̀rọ̀ ẹlẹ́yin pa. Oh, sorry, I'm here now, my love. Yeah, just hold on. Let's go, let's go. Go, go. my heart, my honey, my love. Only tell me, oh, oh, she no ma, daddy, ma olówó orí mi tó bá kú díẹ̀ káàtó nínú ilé mo ní wọn aforúkọ dá a lọ lórí burúkú obìnrin onírànú dámidájì rẹ o. ó ti pẹ́ ẹjọ́ máa tí ẹ bá tún ti rí àwọn ọjà tuntun tẹ ẹ ní tán kó wọlé èmi ní kẹ́kọ̀ọ́ kọ̀ kó wá bá ọ. ẹ gba àǹtí ẹ tún ṣe ń sọ ṣé èèyàn pé kọ́sítọ́mà dáadáa nìyẹn ó yẹ kí èèyàn máa fi irú yí báyìí kó máa fi tọrọ kọ́sítọ́mà láyé ẹ̀. tí ọjà bá ti dé máa ṣe máa sọ ègbò wá fún un pé ọjà rẹ ẹsẹ ewu ti. ẹ ẹ ẹ ẹ dàrẹ ó ló ń fẹ́ jẹ popcorn so wọ́n á ní kékeré lọ sí ibi tí ibi tí máa rà pẹ̀lú ice cream. ẹ ẹ wò ó ọkú ẹbí mi náà rà bọ̀ àgbàlagbà náà ń jẹ popcorn kì í ṣe àwọn ọmọ kéékèèké nìkan ni wọ́n máa jẹ. àtúntò ẹ̀ la tàbá ṣùgbọ́n àyẹ̀ yìí. ee bẹ́ẹ̀ bá mi bá mi tọ́jú ẹ̀ ṣe ti gbọ́ ìjọ ti bá sọ wà máa gbà. ó yà ó yà bọ̀. hi there see you later darling. ah aunty mo like your colleague èèyàn oníwà. ṣé nǹkan tó bá jẹ́ àwọn ọkùnrin míì ni wọ́n láwọn ò lè mú ọmọbìnrin jáde àti pé nǹkan mojú lọ sọ́jà nǹkan gidi lẹ gbé wálé o nǹkan gidi lẹ rà. Ah, ọkọ ni wọn ọkọ ni wọn ẹ wo tí bá ti fi ọjà màá bá yín wá ṣẹgbọn ẹ ṣe ẹ ṣe gan o. mo ní ṣe bí for better for worse ni ìgbà tó ń bẹ́tà orí ẹ̀ wà <laughs> pé pepper soup gan lẹ need ọmọ àgbẹ̀ wá sí. tí mo need tí mo need àbí tí mo sọ fún ẹ pé kó bá mi pa ẹja ńlá. o ṣàmọ̀ pé ńlá o ní two thousand five hundred yẹn mo náwó sí ẹ bá mi pàkẹ́jì wá kẹ́ dá mi lóhùn tó bá mọ nǹkan tí mo wá ṣe ń bí wàá mọ̀ pé tí ẹ bá ní orí màálù tí bá tọ́ka sí orí màálù pé orí màálù yìí ni kẹ́ ẹ ṣe fún mi ní pepper soup ẹ ẹ ṣe fún mi jẹ ó yá ẹ bá mi sì kẹ́ dá mi lóhùn. ó ń ṣe lọ́wọ́. ok ẹ ṣe ẹ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ẹ kò tún ṣí kinní kí ló yẹ tọmọ ìwà pẹ́ báyìí kí ló ṣọmọ ìtó pẹ́ báyìí sísá kí ló dé ìpèjáyà lẹ́pẹ̀ mí yìí. ìpèjáyà ìpèjáyà lèmi pè ẹ́ wàá mọ̀ pé kí n ṣe ìpèjáyà tó bá wọn nǹkan tó ṣẹlẹ̀ wàá mọ̀ pé kí n ṣe ìpèjáyà kọ́kọ́ jókòó náà ṣé orí ọkọ ẹ. ẹ máa wẹ ẹni tá à torí ẹ gbà tó ń jọ̀sán tó bá wọn nǹkan tí mo pè é fún ìwọ ọmọ ìpè yes ọ̀rọ̀ wà ń bẹ̀ mo rí oko ẹ̀ báyìí kòrókòrò ojú mi ni mo fi rí kò ń ṣe dẹ̀ ń sè o ọkọ ẹ̀ sì níyàwó mi o kó dá ìyàwó yẹn gan ó ti bímọ fún un tó bá gbà tí mo lọ́lé wọn báyìí tó bá rí ilé tó ń gbé ọmọ ó le. ìyá jẹ mí kí ló jẹ níyà ìwọ̀n bá ṣéǹjì tó kù lọ́wọ́ mi ni mo ná òun ni mo ná o òun ni mo ná ọmọ mi ò lọ́lé ìwé gidi. tó o bá rí skul tí ọmọbìnrin yìí lọ bẹ́ẹ̀ skul ló lọ tó bá fẹ́ ra góòdì lọ́wọ́ ìgbà bó ṣe máa gbé bẹ́ẹ̀lì owó rẹ̀ wọ́n wá tó bẹ́ẹ̀lì rẹ̀ lẹ́ra wọn wọ́n tó kọ̀ báyìí wọ́n tó eh? kejì báyìí wọ́n tó kẹta báyìí wọ́n tó kẹta báyìí bí ṣe tí wọ́n fẹ́ gbowó ọmọ mi ò gbé bá ti kékeré lọ hmm. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ hmm ọkọ tèmi adé orí mi. kí ló ṣe. ọjọ́ má parẹ́ tó bá ti torí ọkùnrin kú igbó ọkùnrin ló máa jókòó sórí sàárì ẹ wọ́n tún kọjá ń bẹ̀ gan pàápàá ẹ jẹ́ dúwálẹ̀ ọkùnrin ọkùnrin ọkùnrin àwọn olórí burúkú tó ń láǹkórí ọkùnrin ọkùnrin tó yẹ pé kíyàn rẹ jòkó fèjò sílẹ̀ báyìí kó mú ọbẹ̀ kó àdá kó ṣá wọn pa. ẹ fún mi nọ́mbà ẹ fún mi lẹdírẹsì ẹ fún mi nọ́mbà ẹ fún mi lẹdírẹsì. are you alright o sì lè wà alright nǹkan tí wọn á bẹ sọ kò yẹ kó lè wà alright tó bá kú òkú tó bá fẹ́ kí n mú ẹ débẹ̀ máa mú ẹ débẹ̀ tó bá lè dá àdírẹ́sì ló fẹ́ fún mi báyìí rò kí n fún ẹ ládírẹ́sì máa mú ẹ pé confam nìkan tí mo ń fún ẹ. ẹ wo sista ẹ máa fún mi ní àdírẹ́sì ibẹ̀ yẹn ṣé ti rí àti àwọn méjèèjì wọ́n ṣe inú ìhòòlẹ̀ báyìí ni wọ́n wọ̀ ẹ̀mí kìíní yìí máa bá wọn dé inú ìhòòlẹ̀ yẹn. ìyọjẹ mi ò ìyọjẹ mi ò bẹ́ẹ̀ rò mí dà. ẹ kí ló wá mo fẹ́ gba mo fẹ́ gba àdírẹ́sì mo fẹ́ gba àdírẹ́sì tí èmi àṣàbí máa fún ẹ ní àdírẹ́sì yẹn wàá kọ́kọ́ jẹ́ kí ọkùnrin kó balẹ̀ kí ló ṣe é lọ pọ̀ ọ̀rọ̀ ọkùnrin báyìí ṣètò rẹ̀ ọkùnrin lọ́dún báyìí fi kú ayé ń ṣe ọ̀tá ẹ̀ bí mo ṣe rí ẹ̀ orí òpè rárá ni ọkùnrin tó yẹ kó lórí burúkú ni wọ́n. kò ní gbòòrò nígbà tó ń bẹ́tà wà lọ́kùnrin wa ẹni mo ní dájú wa olówó orí ma sweet heart nígbà tó wá ní wọ́ọ̀. dán kí ló dé o fẹ́ sọ pé ọ̀gbọ̀n mi àbí pretend kò ṣe bí ẹni pé ò mi rárá. ẹ má bínú kí n mọ nǹkan tó ṣẹlẹ̀ ni. wò ó ṣorí tó bá ti pẹ́ tó ti ń gba ọkọ lọ́kọ èmi ò lè gba ọkọ tèmi o. ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo lè explain. tó bá mọ̀ pé o fẹ́ ṣe any explanation. ọ̀run ló ti máa ṣe má bínú pé mo ránṣẹ́ pé. ẹ̀yàwó ẹ̀ sọ àwọn ọ̀rọ̀ kan fún mi gbọ́dọ̀ yẹ sọ inú wò wípé kẹ́bí ọkùnrin sọkùnrin kárìíra sójú ọ̀rọ̀ mi ní títí káfọ̀bẹ́ burú ẹnu náà la máa fi sọ mo fẹ́ kó o sọ fún mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan kó tó di gbọ́n mi sí omi òtó. ẹ o ẹ má bínú inú mi dùn pé fún o ti wá fẹjọ́ ara ẹ sùn bí torí náà ti ń pinnu tẹ́lẹ̀ lọ́kàn mi pé mo fẹ́ wá sọ ẹ̀kún fún mi tó fi àárín fúnra mi gan torí iṣẹ́ rí sunsun ẹ̀ ó ti ń sunkún kiri ṣẹlẹ àwọn obìnrin tó bá ti ní opportunity àti ìrànlọ́wọ́ lọ́wọ́ fún ìgbà díẹ̀ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ìrùkà tó yẹ kàn fún a máa bèrè nǹkan tí yẹ kó bìrì ṣe bí ó ṣe yẹ kó máa ṣe nílé gbàtí bẹ́ẹ̀ ṣe fún tí mò ń ṣe ìfọ̀ ṣe fọ̀ kìí ṣe fàbáṣe mi ò bá anybody sọ. ọlọ́run ọlọ́run pèsè iṣẹ́ gidi fún mi wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ oríṣiríṣi kó gbó ọ̀nà tó máa fi dà ọgbẹ́ ìṣáà ló wà. ìwé kọ́kọ́ ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ẹ mo wò ó pé ọ̀rọ̀ yín fẹ́ takora wọn ṣùgbọ́n n tó fẹjọ́ ẹ̀sùn lé lórí gangan ló ṣe mẹ́nu bá. ẹ ẹ jẹ́ má bínú ṣé inú ilé mi sì máa ètí máa tọ́ pé mo fẹ́ fẹ́yàwó mi ṣé o wrong tọ́mátì wa sọ pé mi ìfẹ́yàwó kankan mi ìfẹ́yàwó kankan mi kò sẹ́ni ọkọ lẹ́nu yẹn o wọ́n kàn gbọ́ ni kò kàn fà mẹ́ ó dẹ̀ bẹ̀ sọ rọ́bìṣà kiri tó fúnra ẹni níbi tó yẹ kí n bá lọ ìkó tó tẹ̀ mẹ́ra nìyẹn kò tí ì rí débi tí mo mọ̀ bóyá bímọ kò sí confirmation kankan ah. kó tó bẹ̀rẹ̀ sí bá mi dání ètò abẹ́ṣe ètò abẹ́ṣe kò sọ̀rọ̀ ìdọ́gbẹ́ṣe sí ìgbà kò sọ̀rọ̀ ìdílé ṣe sí ṣé mo nílé mi ẹ wo bí mi ṣe yí bí mi ṣe yí lóore mo rò pé ìdíṣọ̀ tí bá tèkì ló lé mi ẹ èmi mo ní tí bá dẹ̀ sọ abẹ́ máa gé mi tí ẹ bá ń kìlọ̀ fún bí tó bá ti máa gbọ́ tó bá ń kìlọ̀ fún dáadáa bí kò sọ ara ẹ tó bá di pé nǹkan ní màá ṣẹlẹ̀. nǹkan mi ní ṣẹlẹ̀ o ò sì ní rí nǹkan kó o fi pamọ́ fún mi mímọ̀ yẹn ohun tó kàn ṣẹlẹ̀ ni pé mo mọ̀ pé ìwà kékeré ọmọ yìí ò tí ì tán lára ẹ̀. Ah, mi ò mọ bó ṣe ń ṣe kékeré ṣùgbọ́n tèmi náà ẹ bá dúró fún ẹ bá dúró fún tèmi nìyẹn ẹ wò ó mórí náà. ẹ ẹ alẹ́ mi alẹ́ mi. decision bẹ́ẹ̀ ò lè ò lè pè wá torí eh, ọmọ yìí mo nífẹ̀ẹ́ gan-an náà dẹ̀ nífẹ̀ẹ́ mi tábà tí ẹ̀rọ tèmi eh, kárò tọmọ yìí please. mo mọ̀ pé ọmọ mi nífẹ̀ẹ́ ṣùgbọ́n mo ní ẹni tó ń yíyà òǹdé gbóyìn wàhálà tí mo mọ̀ pé mi ò lè yọra mi kúrò náà ó bẹ́tà kí n má kọjú sí rárá sòwò ara mà lọ ń lọ ẹ̀ jẹ́jẹ́ tó yàn fẹ́ wàhálà obìnrin. Eh, eh, àbámáṣe bẹ́ẹ̀ yẹn ò ní dáa ó máa ó máa dà kan rú eh, sí sí I, promise you pé irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ láìláìláìláì I promise you màá bá wí adé yìí dáadáa ò ní ṣẹlẹ̀ mọ́. give you one more chance but tírú ẹ̀ bá tó ṣẹlẹ̀ running ni mo ti sọ yìí o màá make màá ra take action mi jẹ́jẹ́lì ni. kò lè ṣẹlẹ̀ mọ́ láìláì. mo ti gbọ́ mo kọ sọ tó bá tún ṣẹlẹ̀ that's the end. kò lè ṣẹlẹ̀ mọ́. ṣe rí bọ̀bọ̀ yẹn ẹ ló ẹ ló alájà ẹ wò ó mo ti wádìí bọ̀bọ̀ yẹn finifini mo ti wá gẹ̀ẹ́tì ṣe rí bọ̀bọ̀ yẹn olórí burúkú ayé àtọ̀run ni o babalá jìngólò ni jìngólò ayé àtọ̀run ni ṣe rí tẹ́ mọ iye èèyàn tí bọ̀bọ̀ yìí tó ti ba ayé ẹ̀ jẹ́ ah ah ah ènìyàn èèyàn máa sunkún ni jìngólò ni o ẹ má jẹ́ kí bọ̀bọ̀ ìbáyé yín jẹ́ ṣé rí gbogbo ẹni tó bá ti ń fún èmi ní nǹkan tí mò ń jẹ báyìí tí ò jẹ́ káyé mi bàjẹ́ mi ní kẹ́káyé tiẹ̀ náà bàjẹ́ nítorí tó wọ́n bá yín jẹ́ sì ṣe máa tún rówó ra góòdì lọ́wọ́ mi ẹ ní rówó ra òun mo ṣe sọ fún yín báyìí kẹ́ ẹ ṣọ́ra yín tí bọ̀bọ̀ ìbá dé kẹ́ ẹ lè bí ìgbà tí èèyàn ń lé wèrè lẹ́nu ọ̀nà ẹ̀ ni ṣe ti gbọ́ ẹ ti gẹ́ ẹ̀ sí ẹ ẹ ṣe àlàjà ẹ ṣe o ẹ ṣe gan-an gbogbo nǹkan tí bá tún rí màá jẹ́ kẹ́ máa gbọ́ dáàdì ìkúnlẹ̀ kí ni nǹkan tẹ́ mú mi wá ṣe ń bì báyìí. mo ṣe máa ní sùúrù bá ìtòlọ́ lọ ní sùúrù ẹ kú jókòó ẹ kú jókòó. ó ga o tún ń náyà láyà o tún gbé mi wá sílé ìyàwó ẹ̀. ẹ ní sùúrù náà ò lè farabalẹ̀ farabalẹ̀ ó ní kò tán. madam ẹ ní sùúrù kò sí nǹkan kan láàrin mi àtọkọ yín in fact nǹkan tó wà láàrin mi àtọkọ yín èmi ilẹ̀ máa mọ̀. my heart my honey my love onítẹ̀mí mo ṣe nọ́mà dádì ìgbà olówó orí mi tó bá kú díẹ̀ káàtó nínú ilé mo ní wọn agbórúkọ dá wọn lọ lórí burúkú mi. but kí ni nǹkan tó rí lè ṣẹlẹ̀ tó tó yẹn kí ló lè tó yẹn débi tí mo tẹ̀ ń mọ́tò gbọ́. ìrònú náà ni ni. no no no no that's too much. tó bá jẹ́ pé mi ò wà cautious ni tí mo gbà ẹ́ wàhálà ló máa dá sí mi lọ́rùn náà. wọ́n dúpẹ́ ọlọ́run pé kò rí bẹ́ẹ̀. mo ń rò pé tó tó yẹn ṣe ló ní tí ẹ̀mí bá ṣì wà ìrètí ń bẹ. Ah. anyways hmm, èmi ní ọ̀fà kan if you're interested. Um, I have a daughter, but um, nǹkan tí mo kàn need látọwọ́ ẹ̀ ni pé kókó máa ṣe bí bàbá sí. Like you come in the morning, you take her to school, go pick her in school sometimes, and then you know just godly feel fatherly love around her. Tó bá sùn lálẹ́, then you can go home. Um, not that anything intimate mọ́ wa well, no it's just for you to be around my daughter that's it. ìgbìmọ̀ àti bẹ́ẹ̀ kéré mò ń exactly. Eh, kí n kọ́ máa ṣe bàbá mm-hmm. ìyẹn ò lè mo lè ṣe abẹ́ mi eh, include pé so different. Ah, no no no no not really maybe sometimes The buffet, daddy i want you to cook for me or something. Mm -hmm. They are the indomie or something. Eh, ah. Báyìí pé indomie ló lè ṣe indomie, ìyá ò ṣe wàhálà. Mo lè ṣe kékeré yẹn ní two minutes. Hmm. All right, if you say so. Màá kàn bẹ̀rẹ̀ bí lọ sí skul, màá padà sílé tó bá ti sùn tó mọ̀ máa lọ́lé. Mm-hmm. Mo lè ṣe, mo lè ṣe. So bóyá o lè bẹ̀rẹ̀ ní ìní àbọ̀là. Mo lè bẹ̀rẹ̀ lónìí náà ọmọ mi wà school by some evening we we'll just go to the school together afterwards. tó fi máa dúró no problem. ṣùgbọ́n. Oh, ah, ah, ṣẹ́rí èmi gan ni mi. mi ṣèyàn rádaràda kan àbí ẹni tí ó ń wá kan kiri mo mọ̀ pé iṣẹ́ tí mo fún ọkọ yín o kò ṣe iṣẹ́ tí ó yẹ kí ọkùnrin máa ṣe àmọ́ mi ò ríṣẹ́ mi lọ́wọ́ mo dẹ̀ wípé ojú ló ń rójú ṣàánú tó mo fi rò pé jẹ́ kí n ó fún àwọn ní ilé at least wọ́n á wò pé òkè àwọn kúrò nílé láàárọ̀ àwọn lọ bí iṣẹ́ wọ́n á dẹ̀ tún dé padà láti bí iṣẹ́ lálẹ́ at the end of the month wọ́n á gba sálárì wọ́n gba bónọ́ọ̀sì mọ́ gan pàápàá but gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin mi àtọkọ yín nìyẹn kò sí any other thing attached to it. ẹ wo ẹ try ẹ gbìyànjú ah ẹ mà nice gan Déníyì ìwọ ó mà náyà o ah àyà kó ẹ̀gọ́ ní àyà gidi gan so ẹ̀yin méjèèjì ẹ ti jọ pa ẹ ti jọ pọ́n ẹ wá sọ̀kalẹ̀ lé lórí níbí báyìí you think i'm a fool ìwọ ń pretend fún èmi nílé pé kò sí owó lọ́wọ́ ẹ kò sí owó lọ́wọ́ ẹ ọkọ adúrúlé yìí délé yìí kò sí owó lọ́wọ́ ẹ wò ó bó ṣe rí láti òkè délẹ̀ mo ti rí i mo ti rí ìtíṣẹ́ pin sí òun náà sọ ọ́ ó ní tó bá ṣiṣẹ́ tán tó ṣiṣẹ́ kárakára tó gba sálárì wàá tún gba bónọ́ọ̀sì lé o try ó gbìyànjú gan sórí délé jẹ́ kí n sọ kíní kan fún ẹ sórí tẹ́lẹ̀ yìí gbàdúgbàdó ó máa gba owó àgbàdo lọ́wọ́ ẹ̀ sóyòyòrò títí ọwẹ́lẹ̀ wa tó lóde sẹ́yìn o wàá rí nǹkan tí màá ṣe fún ẹ̀yin méjèèjì ẹ fi mú ìfẹ́ ra báyìí ó máa dàbí abẹ̀bẹ̀. ẹ ǹlẹ́ o madam pepper. madam pẹ́ jù látàárọ̀ tí mo ti pè. láti máa ṣá o. báwo wà ní iṣẹ́ rí. ṣé wà lápọ̀ lórí iṣẹ́? orúkọ ìyá tó bí láìdé. òun ní abẹ́bí ṣé wàá rí ẹni tó ń bá ń du ọkọ gangan ó pẹ̀lú ń jẹ́ láìdé. ọláìdé. bẹ́ẹ̀ni ọmọ kan ṣoṣo tó bí fún ọkọ yín ó kọ ẹni kejì. ẹ ṣé ẹdẹ ṣúọ pé original name lẹ fún mi o. bọ́ọ̀lù ẹ̀ ń bẹ àwọn òsìn ewé ọtí pẹ́ gan ẹ mọ̀ ẹ má yí rẹ̀ wò rárá bó ṣe jẹ́ ló ṣe sọ fún yín yẹn. nǹkan tó kù ní balance ti wà kọ́pá. ó mọ̀ náà ẹ̀yin náà mọ̀ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa bá mi ṣiṣẹ́ tó bá jẹ́ ti balance ni ẹ má wọrí first thing tomorrow morning alátìyín máa dún pápápá. Hmm, i trust you but ẹ má yẹ kó lọ pẹ́ bíi ti ọjọ́ yẹn o the other time yẹn ó delay díẹ̀ o. lọ fìyẹn lẹ́dàá tọjọ́ sí tó ń sọ̀rọ̀ ẹ̀yìn náà wọ́n ju fún yín náà. ra ohun ò lè yẹ láéláé ohun ò lè yẹ. ẹ̀yẹ gbéra ni. ó dà o. ọ̀la aṣojú ẹ gbọ́ tíṣẹ́ yẹn bá padà lọ já tó lọ rí i pé orúkọ girama yẹn kọ́ fún wa. bọ́ọ̀lù ẹ̀bẹ̀ ọ̀gbẹ́ ni. ó ti pẹ́ gan mọ̀ pé gbogbo ọpọlọ tó wà lórí tèmi ọpọlọ fún wa náà ni bọ́ọ̀lù ẹ̀bẹ̀ tá a bá ṣe bẹ́ẹ̀ pé fún wa bára ti ti wà. ah nice one. inú mi dùn pé mo rí yín inú mi dùn pẹ̀lú mi lẹ́yìn mo ní kí lẹ fẹ́ ẹ bọ́ oníṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ṣáfi ẹ fẹ́ jí gold mi ni èmi tí mo ní ṣọ́ọ̀bù mo ṣe ń páàkì yìí mo dẹ̀ ní kí lẹ fẹ́ ní inú yín dùn ẹ̀rín mi lẹ́yìn for what. ẹ jọ ṣé bí ẹ ṣe ń wojú ẹ máa sọ pé ẹ mojú yà bí. kí ló kọ́ sójú mi ò dojú ẹ̀wọ̀n mi ò kí mo fẹ́ kí ló wà lójú ẹ tí mo fẹ́ wò. ẹ jọ ṣé bí mo ṣe wà mo jọ èèyàn tó lè jí gold ẹ ẹ jọ ẹ ẹ no no no no no ẹ wo ìdúró mi ṣé mi jọ èèyàn tó lè jí gold báyìí yes ọjọ́ torí pàǹdà ni gbogbo nǹkan tó wà lára ẹ̀ just look at me wo ọwọ́ mi wo ọ̀sẹ̀ mi gbogbo nǹkan tó wà lára mi gold ni gold ni mò ń tà pàǹdà ló wà lọ́rùn ẹ̀yin tẹ́ bá ń lo pàǹdà máa ń jí gold. so ó dàbí pé ẹ tí mò ń lò fún ẹ yẹn ó ti pọ̀ jù màá wá lo fún ẹ̀sùn wálé mọ̀ wọn rẹ̀ wàá mọ̀ nǹkan tó wọ́ ọ̀tí tó tó fine inú mi dùn pé o sọ pé o mọ̀ mi bọ̀ màá wá ṣàlàyé ara mi fún ẹ̀sìn ṣé bí ìwọ ni ẹnu yẹn ò bò tó yẹ pé wọn darúgbó sílẹ̀ tó yẹ pé wọn lọ sọ fún alájà yìí pé ẹ èmi jìgọ́lò lèmi ń ṣe àbí. ó eh, eh, eh, tu ẹ ókè ìwọ ni ṣọ́ọ̀ṣẹ́ jìngọ́lò ni ṣé ṣe jìngólò ni òun gbá ẹgbẹ́ ìyá ẹ ẹgbẹ́ ìyá wa jẹ́ òun gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n wá sọ pé wọ́n ṣe jìngólò kí ló fẹ́ ṣe fún mi. oh nice one èmi ń ṣe jìngólò àbí. ok fine mo accept pé èmi ń ṣe jìngólò but gbogbo nǹkan tí ojú bá rí òun kọ́ lẹ́nu máa ń sọ màmá jẹ́ kí o mọ̀ wípé nǹkan tí ojú bá rí ẹnu ó máa ṣe kí ni ó máa ń cover rẹ̀ ni i will show you. good èmi ló fẹ́ show máa jẹ́ kó mọ̀ yìí gbogbo àwọn tó wà ní ayé yìí mo ṣe ṣọmọ pé má sọ pé aago mẹ́rìndínlógún aago mẹ́rìnlélógún ni èmi ṣe nítorí irú yìí náà ni o mo dẹ̀ mọṣẹ́ tí mo ṣe mo ṣe ṣe ṣọ́ọ̀tì yìí ẹ̀ mo kàn fi mẹ́jọ yẹn pamọ́ ni tó bá wà lọ oníwèrè bí ó yá gbómi ìjà kaná fún mi kò jẹ́ kẹ́mi àti ẹjọ́ bẹ́ẹ̀ wò wọ́n sọ fún mi kò jẹ́ ká jọ gbé alanu sí ẹ̀ máa ní kó yá kó gbókó wọ́n já. ee ee ee calm down calm down see jẹ́ kí n sọ fún ẹ sórí gbogbo awo ọ̀wọ́ra tó ṣe èmi ò ní time fún gbogbo rọ́bìṣì yẹn o mi ò ní time fún gbogbo rọ́bìṣì yẹn sórí ojú ẹ rí mi ló fi mọ̀ pé òun ṣe jùgọ́lò àbí ní ẹni òfin lè dúró àbí òfin wáyé tó ṣe jùgọ́lò pé ah fine boy ló ṣe jùgọ́lò àbí sórí ojú ẹ yẹn máa bàjẹ́ fún ẹ o tún rí ìrànwọ́ láyé ẹ. bí okay ọmọdé òmùgún pẹ̀lẹ́ fọ and i will show you now. ojú mi jìgbọ́lọ̀ kí ló dé sí mi lójú ah! kí ló dé sí mi lójú. jọ sori rẹ mọ sin. Ah! Ah, jìgbọ́lọ̀. nǹkan tí ó yẹ kí ojú ẹ tó bá ń sọ̀sọ̀ sọ̀ kiri nǹkan tó yẹ kó ju wọn rí olójú ẹ ti rí ẹ kí ló bá sọ̀rọ̀ kúta ni. jìgbọ́lọ̀ jọ kí ni ṣe wọn láyé mi. o tún rí ọmọ láyé ẹ. jìgbọ́lọ̀ eh. jìgbọ́lọ̀ ni gbogbo ayé mi mi ní ṣe gbogbo ọkọ tó kún tí màmá lò láyé mi ní ṣèké mọ jìngọlọ. ẹ ẹ mo yọ sọrẹ wàá bí ó ní kí n sáré wá dáwọ lónìí bíi mi kótó táwọn àlejò pọ̀ nínú àgbàlá. ẹ ṣe bàbá. iṣẹ́ rẹ tó wá mo ti bọ́ parí ẹ̀. ṣùgbọ́n nǹkan kan mo fẹ́ bi ọ́ léèrè ṣé àwọn orúkọ tí mo ní o mú wá sọ́dọ̀ lójú pọ̀ àwọn orúkọ gangan ló mú wá ẹ wo bàbá àwọn professionals ni mo gbéṣẹ́ fún hmm. tí wọ́n bá sọ wípé nǹkan báyìí white ni hmm. white náà ni. ọdọ lójú ó dá mi lójú tó bá ti wá bẹ iṣẹ́ rẹ ti ṣe lójú. ẹbí tó ń wó lọ́wọ́ mi ẹ̀bù àwọn àgbà ni gbà sórí ẹ̀bù yìí àwọn orúkọ tó mú wá ni mo fẹ́ parí iṣẹ́ lé lórí bí mo tó bá ti wá di ní ọ̀gànjọ́ òru kó o lọ pè bí mo ṣe ní o pè é tó bá ti pè bẹ́ẹ̀ ó dá mi lójú pé àjílẹ̀ ọ̀run mo ti lọ mọ akọ ọ̀rọ̀ ọ̀la ọgbọ́n bó ti rí nu. ẹ wo bàbá hmm? ṣe rí tí ó bá fi lè jẹ bẹ́ẹ̀ hmm ẹyin gan agbádùn mi bí òyìnbó ṣe ń gbádùn sìgá mm-hmm. kó rọrùn bí ẹyẹn náà lóòótọ́ lọkọ mi ò lówó lọ́wọ́ owó ni ò ní àmọ́ ní ti bí iṣẹ́ ní ti bí yẹn gangan gangan ló tí ò bá débẹ̀ ní bá ti kókóró lé ẹ àbí kí ni mo fẹ́ máa jókòó ṣe èmi náà mò ń náwó gbá èmi náà mò ń náwó àwọn tí ò bá sí ti bí yẹn àmọ́ àti kókóró ti pẹ́ ṣùgbọ́n yẹn gangan ni mi wà fẹ́ kẹ́ni kọ́kọ́ bá mi dùn àtọmọ àtọkọ àtìyàwó gbogbo wọn pátá mi tiẹ̀ fẹ́ rí mi wọn látọmọ láyé. Ah, ah, ah ó sàmọ̀ wípé mi ò ṣiṣẹ́ kan fún ọkọ mọ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ àbí parọ́ fọ́ rí ni. bóyá ti ṣe máa lọ. ó dáa ẹ ṣe bàbá o ẹ ṣe o. wíládé yìí o ẹ̀mí ti mẹ́wúrẹ́ ṣọgbọ́n lónìí o mo ti fi àgùntàn mo ti fi ṣe ọbọ̀ ọ̀sán yìí pínpín ni mo pín ẹ̀là ni mo bù ládì kà kà kà mo ti pín tapá fún apá mo ti pín titan fún itan mo ti pín ti tẹ̀tẹ̀rẹ̀ bú awẹ́lẹ́ lọ́sùn ìfẹ́ ẹ̀jẹ̀ ojú mi ṣe o nítorí mo rẹ́ni kejì ọmọ ọláìdé òun ni mo ṣe wà bílẹ̀ ni o ìpè ọ̀run báyìí òun ni mo fẹ́ kí wọ́n jẹ́ kí wọ́n má bá wọn jẹ́ ìpè ayé mọ́ tí ó bá máa fi di ìwòye ọ̀la kí wọ́n máa ké tótótótó kó máa ké ariwo kó máa kígbe owó ní iwájú ilé wọn. mo lẹ́ni kejì ọmọ ọláìdé ooo. níwọ̀n ah, oh. ìyá mi náà gbọ́ mẹ́wàá wò mi ní ìkọjá bí báyìí kò ní sí lọ fún ìjọba ìjẹ ah. ọ̀pọ̀ àwọn tó bá wọn ti wà ládùúgbò yìí ah, o. ìyàwó mi kí ló ṣẹlẹ̀. ẹ̀yà yóò oríta àdéhùn náà ni mo wà yìí ibi tí ẹ ti ń gbé ajé mi wá fún mi tẹ ti ń gbé mírìjí mi wá fún mi mo wá gba ajé mi lónìí ẹni àpò ṣàṣàmùrá mi ò gbọdọ̀ gbẹ lílọ ẹ ṣe wo. náírà mẹ́wàá kí ló ń lé kí ni wọ́n ṣe. ní kí n ṣe ṣe mo ṣe ọ̀rọ̀ tẹ́lẹ̀ kì í sọ mo sọ oúnjẹ gbogbo bẹ́ẹ̀ ṣe ní kí n ṣe dára mo ní ẹ̀rọ dára ẹ̀ lọ́wọ́ àbẹ́wò àwọn gbé jáde bàbá kò lè ṣẹlẹ̀ rí kí ẹ ṣàyẹ̀wò bàbá kan nílé kò ṣẹlẹ̀ rí. náírà mẹ́wàá kò eléyìí ò ṣẹlẹ̀ rí lábẹ́ àdìsí. gbogbo bàbá mi ò bẹ̀rẹ̀ kí ni kí n ṣe báyìí kí ni kí n ṣe báyìí iwájú ọpọ́n ifá ọgbẹ́ o ẹ̀yìn ọpọ́n ifá ọgbọ́ olùmùlọ́tún olùkùnrin lọ́sẹ̀ àárín ọpọ́n ifá ọgbọ́ má fi bi péré má fi rí pébi bó bá ti rí ni wí. débọ̀. fi ṣe nǹkan ìwọ̀. mi ti báwo. o ò gbọ́ bí báyìí ṣe sọ náà. ó ní èkúté ilé kò fi gbangba sọnà òun ló dífá fún kò mí wọ̀ tó lọ fi akọláǹgbá bọ́kí wọ́n ní ó kára lẹ̀ ẹbẹ ni ó wá ṣe èmi ò jẹ́ fapá aláàbọ̀ kìíní tèmi ó tún ṣe nǹkan wọ̀ mọ́wọ́ àlàáfíà ẹ wá kù o ọ̀yẹ̀là ọ̀yẹ̀là ọ̀yẹ̀là tá a bá fẹ́ mọ́ lójú àríran ìwọ náà wò ó. iṣẹ́ ló ṣe bó ṣe gbọ̀n mí jìgìjìgì yẹn kíá ni mo rí píríọ̀dù mi. o ti rí píríọ̀dù ẹ. wàláì. mo ṣọ́ ọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ píríọ̀dù yẹn sísìn ni o. ah kò sí mẹ́tẹ̀lẹ́ o ọlọ́run ló ní kí n mú páàdì mi dání mo sáré tún fi kọ́ padà. lórí àwọn máa gbádùn mi sẹ́ẹ̀ kò sígbà tí bá ti pè ẹ́ wàá máa jẹ́ mi. kíákíá ló ń bẹ̀rẹ̀ o ṣọ́ọ̀jù kékeré ló dẹ̀ rí yẹn o tàbá tún máa padà wá máa ń rún ẹ gidi máa fa ẹ̀yà. mi ò tiẹ̀ ní rárá. ọmọbìnrin wo ló bá láṣepọ̀ kẹ́yìn. ẹni sùn bàbá ẹni sùn bàbá ọ̀rọ̀ mi ò ṣe é ṣùgbọ́n máa ṣàbẹ̀wò bó ṣe jẹ́ fún yín bó ṣe jẹ́ nípa arábìnrin tí mo bá ṣe àṣepọ̀ yìí kò ṣe kó oṣù kí n tó bá ṣàṣepọ̀ ohun tó kò sọ fún mi ni wípé ó kì í ó ní ọkùnrin ogun ni mí pé bí mo ṣe ṣe tó mò ń rí nǹkan oṣù oorun kí ló wà bẹ́ẹ̀. ṣé o rí àjọṣepọ̀ tó o bá ṣe pọ̀ kárakára hàn. bẹ́ẹ̀ òun ló mú kí nǹkan oṣù rẹ̀ jáde ní àkókò tó bá ṣe é gan. mo gbọ́ èwo bẹnu mo gbọ́ ẹ̀rù bàbá ẹjọ ẹjọ ẹgbẹ́ yẹn tẹ̀lé bàjẹ́ ẹ̀yìn ìkọ́ náà ni mo ní bàbá kí náà tó ṣe ibẹ̀ ẹjọ kí náà tó ṣe ibẹ̀ ilé. tó àfi ká tún béèrè lọ́wọ́ olóòótọ́ Ifá ọgbọ́ ẹ̀yin láwo àwa lọ́gbẹ̀rẹ̀ bó bá ṣe orí ni ẹ wí. wọ́n ní àbẹ́dẹ́ò ọmọ olúkúra díá fún ó ń ṣàwọ olókìra nígbà tí olókìra ń fojoojúmọ́ ṣòwò àṣetì wọ́n ní ó kára ńlẹ̀ ẹbọ ni kó wá ṣe àbẹ́dòrò ọmọ olókìra. Hmm. ifá tó wà ńlẹ̀ yìí aláboyún ni mo wò yìí. ìtì báwo bàbá. aláboyún ni ìkẹ́ tutù. bẹ́ẹ̀ ni ifá ṣe ń wí o sì gbẹ́dọ̀ ṣe kó tó tó ọjọ́ mẹ́ta bí bẹ́ẹ̀ kọ́ ọ ya wèrè tàbí kó kú. yàrá mi ò ní sọ́dọ̀ bàbá. bẹ́ẹ̀ ni ló bá ṣe sọ nù. oyún kẹ bàbá kò sí kọ́ níta lè jẹ́. kò sí nǹkan tá a lè ṣe. láàrin èmi sí ọjọ́ mẹ́ta. bẹ́ẹ̀ ni. afa. Ah, ìyá wa. irúfẹ́ ìpè ìjáyà wo lẹ pè ní. ẹ o kọ dandan kí n pè yín ní pè ìjáyà gbọ́dọ̀ fi ojú kan oorun yóò mọ́jú wà láì tàbí ìsúnmọ́dẹ̀ láyé wa ẹ gbọ́dọ̀ sùn ẹ dákun ìlú bọ̀ ẹ dákun ìlú bọ̀ ó léwu. yẹ́wà òun léwu sẹ́yìn tíra ń bẹ ní ọwọ́ mi nìyàwó tíra ẹ dákun. láti mú sí abẹ́ ibùsùn ní ìyẹn ìrọ̀rí yọ̀kílò kúrú àwùsùn méjèèjì àti kùrìsì ìlú òun la fi sa iṣẹ́ yìí yà wá wà láì tàn láì ní orúkọ lọ́ọ̀lọ́ ẹ̀ ní fún ojú kọ́run nítorí ní ayé ànábì wa Musa tí fìrìhàwùnà tó ń pa gbogbo ọmọ ọkùnrin ayé àyè ni Ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún ànábì wa Musa tí wọ́n fi dáàbò bo orí inú ìyá rẹ̀ ẹ̀wọ́ ìyá wa ní àti àkókò náà orí inú ìyá rẹ̀ kò sí nǹkan kan tó ṣe ìdí nìyí tó ní sí nǹkan kan tó máa ṣe inú ẹrí àti oyún inú yín wà láyé tá láyé sọmọ bẹ̀rẹ̀ láì ẹ wọ ìyàwó sẹ́ẹ̀ rí tíráwọ̀ mi ẹ dákun please ẹ fi sí ẹ gbà ìrọ̀rí yín your pillow ẹ fi sí kẹwàá gbòòrè lè ọ̀dà mi lójú ni wà láyé tá láyé sọmọ bẹ̀rẹ̀ láì ìyàwó ẹ̀ ló sùn ẹ dákun ẹ gbà ẹ lò ó ẹ lọ sùn ó ẹ mú sí under your pillow overnight this night okay ẹ ṣeun ìyá wa agbára ọba ò ní ká yín wà láyé ìta láyé ìsopọ rẹ báyìí àwọn èèyàn tó ṣe kò báyìí ní ayé báyìí. tó ibi awilade yìí o ká tó bẹ̀rẹ̀ mo júbọ ọlọ́run mo júbọ èèyàn o àṣẹ àti wáyé ọjọ́ àṣẹ àti wọ gbogbo ẹ̀ tẹ́ ní orígun mẹ́rin ayé mo júbà yín nítorí Adébọ̀wálé ń tá a ṣe kẹ́ ẹ jẹ́ kẹ́ bọ́ fún kẹ́ fọ́ dà kó lọ sọ̀rọ̀ tètè ṣé ó dá ẹ lójú pé aboyún gidi lẹni tó tó tó tó fẹ́ mú àwọn. bàbá hmm? èmi ló ṣàníyàwó mi ló sẹ èmi ló fún lórí kò sára àtà rárá tí oyún ilé ẹ̀ bá tí ìwé oṣù méje bá ti wà lóṣù mẹ́fà. tó yẹ ẹ wọ dọdọdọ wálẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni Baba. tó tó bá rí bẹ́ẹ̀ inú gbọ̀n ní kínní ní bá ti mú fún ọ. ọ̀ bí wípé bẹ́ẹ̀ ló ṣe sí. báyìí ló ṣe máa ṣe bàbá. ó fi tẹ́lẹ̀ apẹ̀ tó a fi tẹ́lẹ̀ apẹ̀rẹ̀ tá a ti ṣẹ́ hmm. kó o tó gbedele yóò ti sùn fanfanfan ó wà á gbé apẹ̀rẹ̀ tí orí kìíní tó fi tẹ́lẹ̀ apẹ̀rẹ̀ yóò jò ó sùn tá a ti dárúkọ rẹ̀ sí tá a ti parí ṣẹ́ sí. ó wà á fi ju orí ẹ̀ lẹ́ẹ̀kìíní báyìí ẹ̀ẹ̀kejì ẹ̀ẹ̀kẹta tó a fi máa dé lẹ́ẹ̀kẹta àwọn tó ní ilé ayé wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀. ìyẹn ni pé tí bá ti fi yí orí ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. bẹ́ẹ̀ ni àṣẹ ti gùn. ṣùgbọ́n ojú méjì ò gbọdọ̀ rí o. bàbá lẹ́yìn ìgbà tó ní mo ti mọ kí n bá ti fi fi fi ilé ìsábẹ́ apẹ apẹ yẹn a ti sùn lọ ojú mélòó ló tún fẹ́ ojú mi nìkan lọ ó ti lọ nìyẹn bẹ́ẹ̀ni ó bá tiẹ̀ lọ nìyẹn ó wá máa ya. o ti ajẹ́ pé ẹbọ fún ẹbọ dà ẹbọ lọ sí ọ̀run tètè tètè. bàbá tó bá ti jẹ bẹ́ẹ̀ tówó ti ń yá padà èmi gan yàwó lóyún ẹ̀yin àgbélébọ̀ kó máa bá tiẹ̀ lọ bóyá ìbóbìnrin ló bí wípé òtún bá bá tiẹ̀ lọ bàá ní ìfẹ́ ẹ̀. o torí bẹ́ẹ̀ ṣe torí pé bẹ́ẹ̀ léwúrọ́ ń ké bẹ́ẹ̀ làgùtàn ké màálù tó ń jẹ́ bá bá ńlá bá bá wọn náà bẹ́ẹ̀ ló ń ké o torí báwọn. kì í ṣe ṣe ni mo fẹ́ ṣe yìí o ẹ má jẹ́ òṣòro ṣe fún mi o ẹ má jẹ́ ohun mi o àpò ṣáṣá mọ̀ra mi ò gbọ́dọ̀ gbẹ́ o nínú ìjìnlẹ̀ gbọ́dọ̀ padà bó ti ṣe wà tẹ́lẹ̀ ní dọ́là ni ní pound ni ní rúpì ni ní dutch gúdà ni ní dutch mark ni ní euro ni ní náírà ni ní bílíọ̀nù mílíọ̀nù ni kò máa wọlé fún mi o ẹ ṣé o bí bá ṣe ti fi yí orí ìyàwó mi lẹ́ẹ̀mẹ́ta káṣẹ́ gùn ni o kó máa bá tiẹ̀ lọ kó kàn mí. mo sún ní. irú oore mi. ṣé o sún ní. kí ni mo ṣe fún ọ mo fẹ́ pa mi. ṣùgbọ́n ojú méjì ò gbọ́dọ̀ rí o. bàbá. Hmm? pé ìgbà tó ní mo ti mọ kí n bá ti fi fi ilé ìsábẹ́ apẹ apẹ a ti sùn lọ ojú mélòó ló tún fẹ́ ojú omi nìkan lọ. ojú yìí àfi bí àlá ló ṣe rí ṣàdédé ni mo bá ta jí lóòrùn ọ̀gọ̀jọ́ ẹ̀ ni mo bá rí ọkùnrin tó gbé igbá ńlá kan sọ́wọ́ òun fún ara ẹ̀ rúurú pupa ọlọ́run àlọ́ ló ń ta jí àfa ọkọ mi wà mọ́ṣúárì bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹgbẹ́ ọlọ́run bá tóbi. Allahu Akbar. ìyàwó ẹyìn bá ànábì. sallallahu alayhi wa sallam. tẹ̀gbí o. Allahu Akbar. ẹ̀wọ́ ìyàwó ikú tí ò bá pa yín òun ló ti pa ọkọ yín ẹ wò ní ìdílé yẹn tí mo fi sọ fún yín lánàá bí kẹ́ ẹ wá rí mi tí mo sì tẹ́ mọ́ yín létí tí mo fún yín ní tírà kẹ́ máa sùn nítorí wípé tẹ́lẹ̀ ti rí wípé tẹ́ ẹ bá sùn lóòrè àná lójúṣẹ́ yìí olóògùn ohun tó wà bẹ́ẹ̀ ni nítorí wípé ọkọ yìí fẹ́ fi í ṣe ìtútù ọ̀nà tòwútòwú ni àmọ́ bàbá wa rí ẹ̀dẹ́ èèyàn kan tó bá ní onínú ní ẹ̀mí wà láyé tà láyè eléyìí ẹ ti gbúre ẹ sùn rè. bí wọ́n bá ti gbé ọkọ yìí kúrò ní mọ́ṣúárì tí wọ́n bá ti fẹ́ sí ẹ dákun ẹ mọ̀ sọ́kùn ẹ mọ̀ kẹ́ nítorí nǹkan tó fi ọwọ́ ara rẹ̀ fà òun náà ló ti mú un náà ti ń ṣe ètò kékeré kan sílẹ̀ fún mi kẹ́ ẹ tó dé. ẹ mo lọ bisimilayi. Ọlọ́run ṣe yan tèmi ni. ẹ tún lóyún ní fìlà o ìbàjẹ́ irú èmi ni ọkùnrin tó ṣerú kọ́ bẹ́ẹ̀ fún yín èmi ò ní ṣerú ẹ̀ torí obìnrin bíi tí yín ṣe ń díẹ̀ kí wọ́n wò kí wọ́n ṣíjú lára ẹ̀ rárára torí gbogbo nǹkan tí ó yẹ kó pèsè ara obìnrin ló wà lára ẹ̀ oníwà ètò lẹ́wà oníwà tútù bí àdàbà nínú kò yẹ kọkùnrin ṣe yín bẹ́ẹ̀ o mo mọ̀ tí ó dá mi lójú ọlọ́run á fún yín ní adé orí yín láìpẹ́. àmì ooru àmì ọ̀pọ̀ ní ọ̀pọ̀. ẹ ṣe gan mo dúpẹ́ tí owó tẹ sẹ́ǹtì mi ah, ìgbà tí mo rí at five billion ni mo bí àgbà. tó mí àti kan tí ò mí nínú nǹkan òun ni kò ní sí làbúrò kan tó máa ṣẹlẹ̀ sí. àmì ooo àmì ọ̀pọ̀. ṣé kan mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. kò tọ́pẹ́ kò tọ́pẹ́ ìgbà tí mo ti wá fi ṣẹlẹ̀ báyìí mo kọ̀rọ̀ ní pé mo ló ti fẹ́ ríṣẹ́ again mo fi ní mo kọ̀ fún ẹ ní owó yẹn so that wàá um, lè fi establish ara ẹ you know, take care of your son financially and probably get a woman in your life so that your son as well can have a motherly love around him. Sherry, or ọ̀rọ̀ tẹ́ sọ Yemi? mi yé mi yéké àmọ́ ó pín sí méjì lọ́dọ̀ tèmi àkọ́kọ́ ni wípé ìfẹ́ tí mo ní síyàwó mi ó pọ̀ ju pé kí n kàn déédéé mú obìnrin mi lọ́dọ̀ mo fi ṣàyà nísìnyí secondly ni pé ọmọ mi ọkùnrin ni ìyàwó la máa fẹ́ sí tí ò ní rí ọmọ ọkùnrin as a threat pé ọmọkùnrin àkọ́bí léyìí kì í ṣe ọmọ mi kó má lọ ṣọmọ mi ń jàǹbá lèmi báyìí mi ò fẹ́. mo understand but I just feel a man needs a woman in his life likewise a woman needs a man. importantly in our life. That's my thought. And well, you can you can always come around. That's why my oh, mommy, you know, she's used to you. You're free to come around anytime, anytime for better for worse wọ́n ti gbàgbé ẹ nígbà tó lára ó ra mọ́tò fún ọ nígbà tó ń dùn ó fún ẹ láṣọ àsìkò nígbà tó mẹ́ta ó establish ẹ.